والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته nínú يقول ẹ̀kọ́ السلام Islam ló fi kọ́ تباقب òun náà ni pé ohun tá à ń bá ń fẹ́ lọ́dọ̀ Allahu azza wa jal nítorí pé àkùkọ ìsàdédé kọ àfikọ́jẹ́ kó rí màláìka bẹ́ẹ̀ wa ló fi yé wa eléyìí túmọ̀ sí pé ọ̀kan nínú àkókò tó yẹ ká ṣàmúlò rẹ̀ ni ìwà gbọ́ kákùkọ ńkọ àwọn táwọn afẹ́ Sama máa tọrọ rẹ̀ lásìkò yẹn yàtọ̀ sí tá a bá gbọ́ tájá ń gbó wọ́n ní tá pé ajá ń gbó kásádì Allah níbi aburú àṣọ ìpọ́n torí ajá kìí sàdédé gbó àfi nítorí kó rí àṣọ ìpọ́n eléyìí ọ̀gbẹ́ni tolúwa tó fi máa ṣe àdánwò àti ìdánwò fún wa nígbà táwa pera wa ní mùsùlùmí. àti lágbà nàbà Muhammad sallallahu alayhi wa sallam àgbọ̀. ọ̀kan nínú nǹkan mẹ́rin eléyìí tó gbọ́dọ̀ wà lọ́dọ̀ rẹ̀ nígbà tó sọ pé ọgbà Muhammad sallallahu alayhi wa sallam náà ní pé àwọn nǹkan tó bá sọ fún wa kò pàápàá jùlọ àwọn tó gbogbo ìgbà tó bá gbọ́ tako kọ̀ọ̀kọ́ máa tọrọ ntọ́ máa ń fẹ́ lóore torí pé kò sàdédé rí bẹ́ẹ̀ àfi nítorí kó rí màláìka tó a máa sọ pé màláìka kọ màláìka ni ó túmọ̀ sí pọ̀ gbà nàbì sallallahu alaihi wasallam gbọ́ ọba máa lu koro kọ́kọ́ kó tún gbé sí gbáàyà bákan náà wọ́n á sọ pé àkùkọ tí ń kọ́ ó lè kọ́ ní gbagba tí gbogbo ẹ náà ni wọ́n máa ń ṣàdùn àwọn oníṣẹ́ ni à iṣẹ́ tó lò ní o àdúrà rẹ̀ ò gbà náà ni àdúrà rẹ̀ bá gba iṣẹ́ rẹ̀ ó dínkù torí pé ó ṣiṣẹ́ àti ó ṣiṣẹ́ àti ó ṣiṣẹ́ àti ó lówó ó lówó kan ó wu gbogbo èèyàn ó ṣiṣẹ́ àti ó ṣiṣẹ́ àti ó ṣiṣẹ́ lọ torí pé gbogbo èèyàn náà pátá nínú àdúrà àwọn náà tó ni pé kí Allah kó má ṣà wọ́n lóníṣẹ́ ẹ̀hẹ́n ó ṣiṣẹ́ ṣiṣẹ́ oríire ọ̀fẹ́ pa ó ṣiṣẹ́ ṣiṣẹ́ bíi táyà mọ́tò gbogbo ẹ̀ kò lá kò lábàáyọ kán kò lábàájáde kán orí kankan mú jáde bẹ́ẹ̀ iṣẹ́ òfò kìlọ̀ torí di eléyìí ọba akọ ní gbagba ọba akọ ní gbẹgbẹrún ọba pé diwọ kan lọba wà fún ọ tó fi wá lè tọrọ ńgbà kan kò sí wàhálà àmọ́ tọba sì retí ajá ń gbó ajá kì í gbó lásán máa sáde Allah níbi aburú aṣ-ṣaitan eléyìí fi rán ọ létí náà nípa màpá ṣetán ni wà ṣetán ni wà ṣetán ni o sì gbọ́dọ̀ sáde Allah níbi aburú rẹ̀ olú ẹlẹ́dàá kó gbàdúrà wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.